ó tún lọ́lọ́run tún sọ fóun pé wàyí ni ọdí tún mú ọdí náà àyà mi tún rè àyà mi tún nìyẹn tó tún jí mú o wàyí ni ọdí tún mú ọdí náà ó di méjì mo fẹ́ kàkọ́ ni o ó tún ní ọlọ́run tún sọ àyà mi kalẹ̀ fún òun wípé wàjà alina jahannama lìlìkàfìrì na hasirọ́. ẹ wo mẹta mẹ́ta yẹn àkọ́kọ́ ó ní àsárọ̀ bùkún àyẹ̀rẹ̀ hàmọ̀kún ẹni wàá ní ọdítún ọdínà àyà mi tún nìyẹn lọ́dọ̀ mirza gulam ahmadu alikazab ìkẹta wàjà alina jahannama lilikafiri na hasirọ sẹ́ẹ̀rí gbogbo àyà mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà yẹn lọ́dọ̀ mirza gulam ahmadu ẹ̀já tó ti jí lọ ọlọ́ọ̀jì mú nínú al-Isra Quran eight verse seventeen uh, Quran seventeen verse eight Quran seventeen verse eight ibẹ̀ ni Mirza Gulam Ahmadu ti lọ jí mú nígbà tí ó wà jí àyà yẹn mú ẹ jẹ́ ká ka àyà yẹn gẹ́gẹ́ fún ara rẹ̀ náà Allah subhanahu wa ta'ala sọ pé asa rọ bùkún. ànyẹ̀rẹ̀ hamakum wàyí ní ọdítún ọdínà wàjà alínà jahannama lèlèkàfèrè na rọọ odidi àyà yẹn mirisa gulam ahmadu o ji mú tán ọ̀sàsí mẹ́ta ọ̀sàsí mélòó ọ̀sàsí mẹ́ta ìpín àkọ́kọ́ àsárọ̀ bùkún anyẹ̀rẹ̀ ó pè láyà kan. ikeji: wàyí ní ọdítún ọdínà ó tún pè láyà kan ìkẹta wájà alínà jahannama lìlìkàfìrínà àsìrọ tẹsí rí báwọn ọsà odidi àyà kan ọsà sí mẹ́ta bálá pàtàkì máa sa ẹran. ìjọ amadíyà ta ló ní àyà àsárọ bùkún àyẹrẹ hàmọkún wàyí ní oditumọdúnà wàjàálínà jahannama lèlè káfíìrì náà hasirọ ta ló ní nínú ànábì muhammadu àti mirza gulam ahmadu ta ló ní. ẹ sì lè gba ànábì wa muhammadu gbọ́ ọ̀gá yín sì ń jalè ìntànẹ́bì mú wa. ó dàbẹ́ ni pé kí ni ń fo àwọn kankan kan mo ṣàkíyèsí pé àwọn kankan bẹ́ẹ̀ bí tí ò sí àpíà mi àmọ̀ yanjú yẹn létà. naam mirza gulam ahmadu alikodiyani alikazab jésù kristi ìjọ amadiya maria ìjọ amadiya ànábì ńlá ìjọ amadiya ògìṣẹ́ ńlá ìjọ amadiya ó tún jí àyà mi mú o ọlọ́lọ́ ń sọ ọ́ kalẹ̀ fún òun náà ni fún ìjọ ọ̀hún ìjọ amadíyà nínú súra rẹ̀ súra alistifta ó ní ọlọ́run sọ pé kul ìmàlú alámàkánátìkún ìní àmìlún kul ìmàlú alámàkánátìkún ìní àmìlún. ó tún lọ́lọ́run tún sọ àyà kalẹ̀ fún òun wípé fàṣàófà ta àlàmúùn fàṣàófà ok ibi ó ti jí mú o. ó jí mú nínú súra azumar quran thirty nine verse thirty nine azumar thirty nine thirty nine Allah subhanahu wa ta'ala sọ pé kul ya qaumi i'malu ala makanatikum inni amilun fasawfa ta'lamun. so ti rí báwọn odidi àyà kan Mirza Gulam Ahmadu ọbọ ọbẹ ó gbé ya qaumi ó yọ ọyọkúrò mẹ ọwọ́ àkùkù ìrìnmàlú àlá makanatikum ìní àmìlú fasawfa ta'lamun ó tún wá bọ́ síbi ìyẹn náà ó tún sàá méjì alápàtà ó sàá méjì ó sọ kúl ìrìnmàlú àlá makanatikum ìní àmìlú ó sọ yẹn di àyà kan lọ́dọ̀ tiẹ̀ ó tún wá sọ fasawfa ta'lamun ó tún sọ di àyà kan lọ́dọ̀ rẹ̀ ṣéjọ amadéyà ń wò mí báyìí ẹ bá ń dá sí kinní yìí torí ọlọ́run ẹ bá ń dá sí i ṣé ntí ntí Mirza Ghulam Ahmadu ṣe yìí sọdà bẹ́ẹ̀ sọdà bẹ́ẹ̀ abẹ́ ẹ fẹ́ kó dé orí ètò sọdà bẹ́ẹ̀ ni. mirza gulam ahmadu alikazab ogbologbo òkùrọ jésù kristi jo amadiya mẹsáyà ìjọ amadiya maria ìjọ amadiya ànábì ńlá fún ìjọ amadiya òjíṣẹ́ ńlá fún ijo amadiya ó ní ọlọ́run bóun sọ̀rọ̀ ó sọ fún fún ìjọ rẹ̀ ìjọ amadíyà sínú súra rẹ̀ súra alistifta wípé inna Allaha ma'al ladhina taqaw wal ladhina hum muhsinun inna Allaha ma'al ladhina taqaw wal ladhina hum muhsinun ó jí mú ni ibi tó ti jí mú nínú súra anahal quran sixteen verse one twenty eight quran sixteen verse one twenty eight. ibẹ̀ ni Allah subhanahu wa ta'ala ti sọ pé inna Allaha ma'a alladhina taqaw walladhina hum muhsinun. inna Allaha ma'a alladhina taqaw walladhina hum muhsinun. tó ti rí báwọn. kí ló wàá pe ọ̀gá yín báyìí? olè ló pè ní àbí agbéwiri. téèyàn bá jẹ́ béèyàn bá wiri tó di agbéwiri téèyàn bá wá jí kùránì ńkọ́ agbékùránì. mirza gulam ahmadu alikazabu ògbólógbòó òpùrọ́ jésù kristi ìjọ ya. mesaya ijo amadiya ànábì ńlá ijo amadiya ojise ńlá ijo amadiya ó ní ọlọ́run sọ áyà yìí kalẹ̀ fún òun o kóun fún ìjọ òun ìjọ amadiya ok ó ní kóun fi sínú súra al ọlọ́run sọ fún òun wípé kúl eniftarọ́ ìtùhù. fa àláyà ìjìrọ́ mi wà lákọ́dé làbí sùfí kú múmúra mi ń kọ́bìlì yìí àfàlà tààkìlù. ẹ wo àyà rẹ̀ dáadáa kúl ìnìfitàrọ̀ ìtùwú fa àláyà ìjìrọ́ wà lákọ́dé làbí sùfí kú múmúra mi ń kọ́bìlì yìí àfàlà tààkìlù. ẹ wo bó ṣe jí o. ó lọ mú abala kan nínú súra Yunus Quran ten verse sixteen Quran ten verse sixteen níbi tí Allah ti sọ pé kúl láwùṣà Allahu ma tàláwùtùhù àlẹ́yìnkùn wàlá àdìrọ́kùn bìhí fàkọ́dí làbí stùfíkùm ọmúran fàkọ́dí làbí stùfíkùm ọmúran mi ń kọ́bìlì yìí àfàlàtàkìlùún ó jí gbólóhùn fàkọ́dí làbí stùfíkùm ọmúran mi ń kọ́bìlì yìí àfàlàtàkìlùún nínú súra Yunus Quran ten verse sixteen ó wá lọ jí ìbẹ̀rẹ̀ rẹ̀ nínú súra Hud. Quran 11 verse 35. 11 verse 35. five kọ́lọ́jì yẹn níbi tí Allah ti sọ pé am yẹkulu naftarọ kul eniftarọ ituhu fa alaya ìjìrọ mi wa ana barihun mimma tujrimun. ọba lọ jí kul. Cool e nifta roitu fa alaya iji ro mi oji yembeye ọwa lo ji ọwa lo ji fakọdụla bi tụfi kụmụ afala ata kilom oji yem n'usura to yunus oji akọkọ n'usura to hud oji kegbe n'usura to yunus ọwa ajo meje iji papo panel bita. ó di wẹ́dà Mirza Gulam Ahmadu yẹ jalè wa mọ́ o. Mirza Gulam Ahmadu alikazab ó tún jalè àyà mi o sínú súra àlìsíftà rẹ̀ fún ìjọ rẹ̀ ìjọ amadíyà ó ní aláwo sọ pé wàlínàjì aláwú áyàtánlínàṣì. wara minna ó pè yẹn láyà kan wakana múra makdiya ó tún pè yẹn ní àyà míì ó lọ jí gbólóhùn yẹn nínú àyà kan ni ibi tó ti jí rèé o ẹ̀yin ènìyàn ẹ gbọ́ sura Quran nineteen verse twenty-one Kazaliki Kọlarọbuki, ụwa alayya ayyụnyụ walineji alahụ, ayatannụ naasi, waro ahamata mmiri naa waka na Amuram Makudiyya. 2. So, tiribau, ọwalọ ji, walineji alahụ, ayatannụ ó tún wá sọ wàkánà amúran makodiya ó sọ yẹn di àyà kan lọ́tọ̀ ó wá di àyà méjì gbogbo àyà rẹ̀ méjèèjì yẹn inú àyà kan ló wà ní àlùkùránì ibi tó ti lọ jí mú wa. mirza gulam ahmadu mirza gulam ahmadu o tún dé pẹ̀lú olè ó tún jalè gbólóhùn míì nínú àlùkùránì alápọ̀nlé sínú súra rẹ̀ àlèsìftà fún ìjọ rẹ̀ ìjọ amadíyà ó ní ọlọ́run sọ àyà kalẹ̀ fún òun wípé kọ́ùlù lè hákìlẹ̀ rí fíhì tẹ́mtàrún kọ́ùlù lè hák alẹ̀ fíhì tẹ́mtàrún ẹ wo bí ó ti lọ jí o. sura Maryam náà ni o Quran nineteen verse thirty-four nineteen verse thirty-four níbi tí Allah ti sọ nípa ànábì Isa wípé zaalika Isa ibnu Maryam kawulale haki alẹ́rí fíì yamtarun alẹ́rí fíì yamtarun ó wá lọ jí kawulale haki lẹ́rí fíì yamtarun ó tún wá lọ chẹ́ǹgì yamtarun náà ọlọ́ọ̀chẹ́ yẹ̀sí tamtaruna. ọ̀pá lójú dà ọlọ́run sì ti pọ̀jù tiẹ̀ náà dà. ìjọ amadíyà o ọ̀ya ẹ máa bọ̀ tààlà o. ẹ máa bọ̀ ìlà àyà tí ẹ wá síbi àyà kan eléyìí tí ọ̀gá yín ànábì yín òjíṣẹ́ yín Jésù Kristi yín ọmọ Màríà yín òun náà ni Màríà yín òun náà ni gbogbo ẹ̀ ẹgbọ́n tó sọ ọlọ́lọ́ ń bò ń sọ̀rọ̀ ẹgbọ́n tó sọ o. ọlọ́lọ́run bó ń sọ̀rọ̀ wípé àmúrọ́dù náàsì wà bárakàtùhù àmúrọ́dù náàsì wà bárakàtùhù màá wá túmọ̀ yẹn fún yín àmúrọ́dù eniyan. àìsàn àwọn ènìyàn àwọn àìsàn ènìyàn àwọn àìsàn tí ń wàbàràkàtùwù àti àwọn àlùbáríkà rẹ̀ kí ni ìtumọ̀ yìí àmúrọ́dù nọ́ọ̀sì àmúrọ́dù ní jámù mọ́rọ̀d àìsàn àárẹ̀ àárẹ̀ sickness àmúrọ́dù nọ́ọ̀sì àìsàn àwọn èèyàn wàbàràkàtùwù àti àwọn oore ìbùkún rẹ̀. ẹ jama'a jàmáà kí ni ìtumọ̀ gbólóhùn. ṣé ẹ rí i pé ọ̀rọ̀ mirizagola mahamadu ó ti di ọ̀rọ̀ ọ̀mùtí ó ti di ọ̀rọ̀ wèrè ó ti dọ̀rọ̀ wèrè báyìí o kéde túmọ̀ àmọ̀rọ́dùn náà sì wá bàràkàtù wú Professor Tìmẹ́yìn you are welcome you are welcome. eh, Arabic literature lẹ́gbà professorship lórí ẹ̀ kò sí nǹkan tí wọ́n fi lárúbáwá sọ tí ò yé yín ti fún tẹ̀dọ̀ lárúbáwá ó ti yé yín ẹ̀yin gan ti dọmọ lárúbáwá láì pàwọ̀dà ẹ sọ fáyé ìtumọ̀ àmúrọ́ọ̀dù náà sì wá bàrà káàtù wù ú. Amụrụ ọdụm nasị wabarakatughu gịnị tụma amụrụ ọdụm nasị wabarakatughu. A ịsan anwụ eniyan ọsa a ma m gbọ asalamu ala ikwu wara amụtụla wabarakatughu ore ibuku ọlọrụnụ njẹ wabarakatughu. So gịnị ịbata laarịị amụrụ ọdụ nasị wabarakatughu gịnị ịbata laarịị mejeji. <laughs> ẹ́ mẹ́yàn bá ti sọ ọ̀rọ̀ tí ò ní túmọ̀ báyìí ó fi hàn wípé nǹkan kan ti kọlu Mirza Gulam Ahmadu ní ọ́fṣíà nǹkan kan ti kọlu ní ọ́fṣíà ẹ bá nìyànjú ẹ̀ à ń retí yín ẹ jẹ́ ká tó bọ́ sórí àyà míì tó tún kílèmù pé àyà ni tó kílèmù pé Ọlọ́run ló sọ kalẹ̀ fún òun fún ẹ̀yin ìjọ amadíyà. ẹgbọ́n tó tún sọ láàrin ó ní tabuhatar fàínà wákítàkà kọ́dí àtà tàbùkátàr fàínà wákítàkà kọ́dí àtà ṣé èyí pé ń sùn lọ wẹ́n tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ sọ̀wọ́n kí wọ́n ni wọ́n lè wá bá ìwọ ni wọ́n lè wá bá wọn ò lè wá bá mi sọ̀mọ̀ so, bẹ́ẹ̀ ìwọ tí wọ́n wà bá tọ́ ọ̀ bá fi àgbọ́yé tó o bá fi dira tó o fi ìmọ̀ tó yanjú tó múnádóko tó o fi dira wọn kò bọ́ bọ́ bọ́ lọ́wọ́ o. tàbùkátàr máa rìn máa yan máa ṣe fáńdá máa ṣe fáàrí fàyínà wákítàkà torí pé àkókò rẹ kọ́dí àta àsìkò ẹ ló wà yìí ọlọ́lọ́run sọ bẹ́ẹ̀ fún òun <laughs> tàbùkátàr máa ṣe fáàrí máa ṣe fáàrí máa rìn máa yan fàáyínà wàkìtákà kọ́dí àta torí pé dájúdájú àsìkò ẹ ti dé mirza gulam fún òun bẹ́ẹ̀ pé kó máa yan kó máa ṣe fáàrí torí pásìkò òun lòún ǹjẹ́ olúwa ẹlẹ́dàá wa